ẹ má fọkàn sí i ìjọba Tinubu kò lágbára láti tún ọrọ̀ ajé Nàìjíríà yìí ṣe o Suswan ló sọ bẹ́ẹ̀ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Benue sẹ́nitọ́ Gabriel Suswan ti sọ ojú abẹ níkòó lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ bàbá náà ní bí àwọn ọmọ Nàìjíríà bá ń retí kí ọrọ̀ ajé búrẹ́kẹ́ kí nǹkan sì rọ̀ṣọ̀mù lásìkò Tinubu yìí ìrètí òfo lásán ni irú ìrètí bẹ́ẹ̀ torí òótọ́ ibẹ̀ ni pé ìjọba yìí kò lágbára tó kò sì láwọn ohun àmúyẹ tí yóò fi lè ṣàtúnṣe gidi sí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó lẹ́mìí ìjọba yìí ò gbé rárá ni Suswam tó tún ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò àríwá ìlà oòrùn ìpínlẹ̀ Benue lẹ́yìn ọdún mẹ́jọ rẹ̀ nípò gómìnà nílé ìgbìmọ̀ asòfin àgbà sọ̀rọ̀ yìí lópin ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún yìí lásìkò tó ń kópa lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán channels kan nílùú àbújá suswam sọ pé ó ṣeni láàánú pé láti ìgbà ìṣèjọba muhammadu buhari ariwo àyípadà change ni wọ́n ń pa kò sẹ́ni tó béèrè pé irú àyípadà wo ló fẹ́ mú wá ṣé àyípadà sí rere ni àbí àpadà sí burúkú gbogbo nǹkan tójú wa rí láàrin ọdún mẹ́jọ ìṣèjọba yẹn ló bá wa dé ìdí ohun tójú wa ń kàn lásìkò yìí torí ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ gbogbo ìpìlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP fi lélẹ̀ ni wọ́n fàtu tí àwọn Buhari wó dànù bẹ́ẹ̀ la ìrìn àjò sínú ọ̀gbun àìnísàlẹ̀ ipò tí orílẹ̀-èdè yìí wà ní ti ọrọ̀ ajé kò ṣeé máa fètè kàn ó sì tún ṣeni láàánú pé ìjọba tó tẹ̀lé ti buhari ìyẹn ìjọba tinubu yìí kò ní ohun tí yóò fi ṣe tí àyípadà rere yóò fi bá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ẹ má tiẹ̀ fọkàn sí i rárá ni gbogbo ìlànà àti ètò ọrọ̀ ajé tí wọ́n ń gùn lé ló túbọ̀ fi hàn pé ojútùú sí ìpọ́njú yìí kò sí níkápá wọn rárá ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ Tinubu yọ owó ìrànwọ́ orí epo bẹntiróòlù lọ́jọ́ kìíní tó gorí àlééfà lẹ́yìn náà ló pàtẹ owó ilẹ̀ wa náírà sọ́jà àgbáyé ó fi kún owó èlé tí wọ́n ń yá àwọn olókoòwò ní báyìí wọ́n tún ti fi kún owó iná ẹ̀lẹ́ńtíríìkì báwo ni aráàlú ṣe fẹ́ gbáyé gbádùn lábẹ́ àwọn àjàgà ètò ọrọ̀ ajé tó wúwo burúkú tí wọ́n ń gbé káwọn léjìká wọ̀nyí lákọ̀ọ́kọ́ ìṣòro ńlá kan ni sọ́búsídì jẹ́ torí ó nípa lórí owó ọkọ̀ owó ìdókòwò owó táwọn oníléeṣẹ́ fi ń ṣe ọjà jáde torí gbogbo nǹkan wọ̀nyí ló rọ̀ mọ́ ìpèsè agbára wọ́n sì ti yọ ọ́ dànù torí bẹ́ẹ̀ ẹni tó ń ta nǹkan tẹ́nu ń jẹ tó jẹ́ ẹgbẹ̀rún márùn-ún náírà five thousand ló fi ń kó ọjà rẹ̀ láàrin ìlú Àbújá ti wá ń ná ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà fifteen thousand báyìí níbo lẹ rò pé ìnáwó náà máa kángun sí àwọn tó fẹ́ rajà ni ìyẹn ló mú kí ọ̀wọ́n gógó ọjà ròkè lálá báyìí a ò gbọ́rú ẹ̀rí nílẹ̀ yìí ó yá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ti owó náírà kò sí orílẹ̀-èdè èyíkéyìí lágbàáyé tí wọ́n bá pàtẹ owó wọn bí àwa ṣe pàtẹ náírà yìí tó jẹ́ pé bí káràkátà àgbáyé bá ṣe rí ló ń pinnu iye tá a máa ṣẹ́ náírà sí dọ́là àtàwọn owó àgbáyé míì tí irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ lè yọbọ́ lọ́wọ́ ọrọ̀ ajé tó wó gbá kò sọ́gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ bá rí orílẹ̀-èdè tírú ẹ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n sì yèbọ́ ẹ sọ fún mi ṣé àwọn orílẹ̀-èdè Latin America ni àbí níbo láwọn ọdún 1980 sí 1990 síwájú lájorí ohun tó ṣàkóbá fáwọn orílẹ̀-èdè Latin America ni pé wọ́n ṣèpinnu tí kò bọ́gbọ́n mu nípa ọrọ̀ ajé àti owó wọn wọ́n sì géka àbámọ̀ jẹ irú ẹ̀ náà lèyí tá à ń ṣe báyìí lórí owó náírà yíyọ sọ́búsídì lórí igbá lórí àwo lórí tibí lórí tọ̀hún àbọ̀ rẹ̀ kò ní í dáa rárá bẹ́ẹ̀ náà ni gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún sọ o. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.